naam asalaamu alaykum warahmatullahi wabarakatu sheikh ẹ kú gbìyànjú ẹ kú dáwà ṣe rí ẹ àwọn fìtínà yìí mi ń mi ń fẹ́ dá sí i níbẹ̀rẹ̀ torí pé ìgbà tí fìtínà ẹ bẹ̀rẹ̀ gangan tí fìtínà ẹ bẹ̀rẹ̀ fìtínà ó ṣe ọ̀rọ̀ Sheikh Alabi àbí kò ṣe Sheikh Alabi ìgbà tí fìtínà ẹ bẹ̀rẹ̀ kódà mo wà nínú àwọn ẹni tó ṣe pé <clears throat> mo lè lórí kọ̀dí àyìn gan kódà Sheikh Abdulgani Juma hafidhullah wàrà àwọn kan lè jẹ́rìí sọ̀rọ̀ yẹn Sheikh Kamali náà lè jẹ́rìí sí torí pé mo jẹ́ nìkan mo wà nínú ẹni tó ṣe pé ó lè lórí ọ̀rọ̀ Sheikh Alabi gan Sheikh máa rántí Sheikh Abdulgani Juma àwọn máa rántí ńgbà yẹn pé tó bá kọ àwọn nǹkan kan mo máa ń pè wọ́n lẹ́yìn tá máa jọ sọ̀rọ̀ àtà Sheikh wọ́n lè jẹ́rìí sí pé ìgbà tí a jọ wà níbi tá a jí ń ṣiṣẹ́ a máa ń fa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣe Alábí gan tó ṣe pé wọ́n mọ stand mi yẹn bọ̀ nǹkan tó mú mi tó ṣe pé mo padà nítàwá kúfù lórí ọ̀rọ̀ àwọn nǹkan míì tí wọ́n ń sọ nípa Sheikh Alábí òun ni pé mò ń rí pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Sheikh Muhammad Al-Madkhali òun ló la ojú mi nígbà tí fìtínà wọn ṣẹlẹ̀ kí ni mi fẹ́ sọ látijọ́ ìbọn mo rí pé gbogbo bá ṣe ń wà ní pé a fẹ́ kí fìtínà ẹ̀ kó dá ìdàn àwọn ò fẹ́ jẹ́ kẹ́nìkan tó ṣe pé kí fìtínà kó máa ṣàlà láàrin àwọn sàlàfí yìí bàbá ṣe ń gbìyànjú pé kí fìtínà ẹ̀ kó dá ìdàn fìtínà ẹ̀ ó ń pọ̀ sí ni ó ń lágbára sí ìgbà tí mo padà ní stand pé ká ṣe islah láàrin àwọn tí wọ́n jáwọn àfáà wa tí wọ́n jáwọn àfáà onísùnnà ìgbà tí fìtínà ẹ̀ ń lọ ọ̀rọ̀ ṣèkì Muhammad al-Madkhali ló jẹ́ ní standi islah pé ẹni tó bá jẹ́ ọmọ ìyá wa tó jẹ́ onísúnnà tó ṣe pé kò ṣe dìfáà fáwọn tí wọ́n jẹ́ àwọn hizbiyin kò dẹ̀ máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn oníbídà ṣe torí a máa rí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ àwọn àfa wa láwùjọ yìí ìgbà tí fìtínà dámjú dé a rí àwọn àfa yìí a rí wọn bẹ́ẹ̀ ìgbà tí ó ṣe ti Sheikh Imran a rí rùdúdú àwọn àfa wa yìí bẹ́ẹ̀ kódà àfi tí wọn fẹ́ ṣàbòsí ìgbà tí wọ́n fi sọ̀rọ̀ lórí Ahmed Tijani àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àwọn àfa wa yìí wọ́n ṣe rùdúdù lórí rẹ̀ tó pọ̀ gan báwo lèèyàn kan ó ṣe wá sọ yìí pé ẹni tó bá ń gbà lórí lanajal khilafa náà definitely kò ní yóò dákẹ́ fún ẹni tó bá jẹ́ onísúnà tó bá rí Ahmed Tijani onísúnà oní ọ̀rẹ́ Ahmed Tijani ní onísúnà but kíní yìí ó jẹ́ ńgbà tí mo gbọ́ kíní yẹn ah ìpayà mú mi torí pé àwọn nǹkan tí a ti ń kẹ́ sí ti pẹ́ lélẹ̀ nǹkan tó jẹ́ kí n ní kí n ní tàwákúfù lórí pé ká ní islam lórí àwọn àfa tí wọ́n jẹ́ àwọn afọ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ nílọrin àtàwọn àwọn sheikh wa tí wọ́n wà ní èkó ń bí àwọn stars tí wọ́n wà lámùkòkò wọ́n lè máa testify sí nǹkan pé mo wà nínú ẹni tó yẹ pé a fẹ́ kí islam kó wáyé ni pé gbogbo àwọn nǹkan yìí àwọn tí wọ́n jẹ́ àwọn hizbiyun wọ́n pọ̀ láwùjọ wa yìí tí wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ tó yẹ pé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ díyà yẹn ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ jíjáde àwọn bíi fáàmù bídà ìgbà tí fítàní ń ṣẹlẹ̀ ni wọ́n dìde ìyẹn ló fi mú mi ń gbà ń tẹ́ pé mo ti pe Sheikh Muktador àwọn gan tí wọ́n bá ń gbọ́ àwọn nǹkan yìí wọ́n testify sí mo pe Sheikh Muktador Dr. Fodil mo pe wọ́n Dr. Sarumi mo pe wọ́n lọrin àwọn nǹkan yìí mi ìkọ̀fẹ́ sọ́bọ̀ tìgbà tí mo ti rí pé fìtínà yóò ti lágbára gan tó yẹ pé àwọn nǹkan tó ṣe pé nǹkan tí ò yẹ kí a máa fi múra wa ó ti ń jáde tí ò rí bẹ́ẹ̀ mo pe Sheikh Dr. Fodilu ń gbà yẹn Dr. Sarumi ń gbà yẹn kó tó di pé wọ́n bá ń báǹkì lórí wọn mo pe Dr. Fodilu máa pé fìtínà ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá mo dárúkọ àwọn àáfàá tó ṣe pé wọ́n máa pè ní Ìlọrin àtàwọn tí wọ́n máa pè lẹ́kọ̀ọ́ pé kàn pè wọ́n Dr. Hawala ń gbà yẹn ṣé kọ́mọ́ ru àwọn náà lè testify sí nǹkan yìí kó tó di pé gbogbo ẹ̀ wá rí báyìí nǹkan tó padà jẹ́ níta wá kúfù lórí ọ̀rọ̀ pé ká ṣe islam pé ẹni tó bá rí Sheikh Alabi lóní bídà ẹnìkan ò rí a nídìí ká tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú ra wa ọmọ ìyá tí wọ́n jẹ́ eh, àfọ́òtúwí wọ́n ó máa testify sọ̀rọ̀ ìgbà tí fìdí náà fi ń ṣẹlẹ̀ máa ń pa àwọn náà dára pé àwọn staff gani staff abgon juma àwọn tẹ máa ń lò sí wọn àwọn òní tó bá ṣe àwọn àṣìṣe ṣébí mi gangan máa ń pè wọ́n táwọn kankan bá ṣẹlẹ̀ tájọ́ máa sọ̀rọ̀ but nǹkan tó jẹ́ ń padà ní stand pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi tí wọ́n ń sọ ọmọ ṣèkálábí irọ́ pọ̀ nínú àwọn nǹkan mi alikiyama yẹn lélẹ́yìn yẹn gbọ́dọ̀ páyà alikiyama torí oníkálukú ó dúró rojọ́ wájú ọlọ́run balikala stáǹdì fìtínà sheikh mohammed ló jẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ alákọ̀ọ́kọ́ ìgbà tí sheikh alábí sọ ń gbà yẹn pé àwọn kan wà pẹ̀ pẹ̀lú sheikh rọ̀bì tó ṣe pé wọ́n ń gbé àwọn information tí ò rí fún sheikh rọ̀bì mo mọ̀ pé sheikh mohammed wà náà àwọn rahmanullah kí wọ́n tó jáde láyé láwọn kútùbù wọn takà pé nígbà míì àfáà míì àwọn míì lè wà pẹ̀lú rẹ̀ tó ṣe pé àwọn ẹni yìí wọn ò ní jẹ́ kí àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà onísúnà kí wọ́n rí àkọ́ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ wọn ò ní jẹ́ kí wọ́n rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn bìtọ́nọ́tùsù máa ń wà pẹ̀lú àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà onísúnà ṣékù bẹ́ẹ̀dì sọ eléyìí mo rí pé ńgbà tí sheikh eh, halabi sọ gbólóhùn yìí ńgbà yẹn rahimahullah gbà ah sheikh muhammadu wa náà wọn tí wọ́n ṣe rọ́dù eléyìí tí wọ́n ní àwọn ń ṣe pánù sí sheikh rọ́bìn bọ̀ ọgbà tí fìtínà sheikh muhammadu ṣẹlẹ̀ nǹkan tí wọ́n ń gbà pé kò wá jáìz fún sheikh halabi ńgbà tí wọ́n fi ń ṣe rọ́dù fún wọn àwọn gangan padà ń sọ gbogbo àwọn tí wọ́n lọ pẹ̀ pẹ̀lú sheikh eh, tí wọ́n lọ pẹ̀ pẹ̀lú sheikh muhammad eh, al-markhali táǹpẹ̀ wọn ní eh, musafikọ àwọn padà ń lo kinní yẹn nǹkan tí ó wà jáìz fún sheikh halabi ó ti wà jáìz fún sheikh muhammad lórí pé kíni àwọn tí wọ́n ń gbé formation sheikh muhammad ń padà ń sọ pé àwọn tí wọ́n ń gbé formation mú sheikh rọ̀bì kazabu ni wọ́n kazabu ni wọ́n nǹkan tí ò wà jáìsì mú sheikh alábí ó wà jáìsì mú sheikh muhammad ìyẹn jálá kọ́kọ́ tó jẹ́ níta wa kúfù níbi ọ̀rọ̀ fìtínà tó ṣẹlẹ̀ pé ọgọ́rọ́ rẹ̀ yìí subhanallah ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé nígbà yẹn ìgbà tí fìtínà sheikh alábí ṣẹlẹ̀ tí sheikh alábí ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan míì tí wọ́n ń gbé tí wọ́n ń gbé àwọn information fún sheikh rọ̀bì àwọn omi kazabu ni wọ́n wọ́n ń ṣe síkọ̀ kazabu ni wọ́n wọ́n ní Sheikh Alabi ń dá kọ́bárù síkọ̀ padà wọ́n ní Sheikh Alabi ń dá kọ́bárù síkọ̀ padà ìgbà tó di ti Sheikh Muhammad Sheikh Muhammad náà sọ the same thing ti Sheikh Alabi sọ Sheikh Alabi wọ́n ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fún Sheikh Rabi ní information àwọn tó yẹ pé kazabu nínú wọn nísìn àwọn ò dá kọ́bárù síkọ̀ padà kò wá sẹ́nìkan tó jáde pé kọ́bárù síkọ̀ tí wọ́n fi mú sheikh alábímbà yẹn pé wọ́n ń dá padà the same ọ̀rọ̀ náà ni sheikh muhammadu ń sọ ń sìn àwọn òsì dá kọ́bárù síkọ̀ padà ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìgbà tí fìtínà ọ̀rọ̀ sheikh ibrahim ruhaili ṣẹlẹ̀ ńgbà tó yẹ pé sheikh asuhaimi sheikh sọ́lí suhaimi hafidhahullah wọn lọ́pọ̀ pẹ̀lú àwọn sheikh abdullahi al-bukhari wọn lọ́pọ̀ pẹ̀lú sheikh muhammad alimadu khalid wọ́n lọ́pọ̀ pẹ̀lú àwọn sheikh rọ̀bí wọ́n lé lórí wọn gbà tó fi jẹ́ pé ńgbà tí sheikh eh, swali suhaimi hafizahullah tí ìbá gbàgbé wọ́n ní prógámù kan muhaboro kan ní libya ń gbà yẹn sheikh muhammad wọn náà wọn tí wọ́n wọ́n nu against wọn pé káwọn èèyàn má gbọ́ tí ìbá gbàgbé bóyá libya pé káwọn èèyàn má gbọ́ ìgbà tí fìtínà sọ̀háfíkọ̀ àti mùsọ̀háfíkọ̀ ṣẹlẹ̀ sheikh muhammadu wọ́n padà ń rẹkọmẹ́ndì sheikh swali suhaimi wọ́n recommend ẹ̀ fáwọn yẹn nǹkan tí ó ó pọ̀ gan ó pọ̀ láwọn nǹkan tó ṣe pé ó jẹ́ nítawá kúfù lórí pé Sheikh Halabi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì wà tí wọ́n parọ́ rẹ̀ mọ́ wọn tí ò rí bẹ́ẹ̀ ìyẹn dẹ̀ gbọ́dọ̀ páyà alkiyama ọlọ́wọ́n bá aláàánú wà láyé jìrì mọ́nàkùn ṣanàánú kọ́mí alá aláta kẹ́ sọ pé ẹ̀mí ṣe déédéé oníbídà gan nǹkan tí ò bá ṣe àgbọ̀dọ̀ parọ́ rẹ̀ mọ́ bọ́ọ̀ lẹni tó bá jẹ́ onísúnnà ká tó parọ́ mọ́ kò sí nǹkan tá fẹ́ gbà òṣèlú kọ́ hizbíyà kọ́ ní bẹ láàrin wa àwọn gangan là ń hárọ́bà hizbíyà táwọn afáwọ́ bá ṣàṣìṣe á sọ pé wọ́n ṣe bọ̀tí nǹkan tí ò rí bẹ́ẹ̀ táwọn afáwọ́ bá sọ á dá padà fún wọn pé kò rí bẹ́ẹ̀ torí pé a ti gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ó lọ́rọ̀ ọ̀rọ̀ lánàjà kìláfà náà tó ṣe pé nǹkan oríṣiríṣi làwa náà ń tìgbọ̀ ń bẹ́ ń gbà yẹn ṣùgbọ́n agbọ́rọ̀ lẹ́nu Sheikh Alabi náà lórí pé ọ̀rọ̀ àwọn ò gbé àwọn hizbiyun síbẹ̀ àwọn oníbídà àwọn ò gbé wọn síbẹ̀ àwọn ò gbé wọn síbẹ̀ nígbà yẹn wọ́n ní Sheikh Alabi wọ́n ṣe báwọn ṣe nǹkan tí ò wà já ìfún Sheikh Alabi ìgbà tó dorí ti Sheikh Muhammad tí wọ́n sọ pé àwọn ọmọ ìyá wọn tó ṣe pé wọ́n jọ ní àwọn khilaf nítorí àwọn èèyàn kankan pé tí wọ́n tí wọ́n pé wọ́n gbádùn mulhakuna bi ahlil hawa ìgbà tí sheikh sheikh sọ gbólóhùn yìí àwọn ọmọ ọ̀yá tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n àwọn èèyàn pè wọ́n ní sọ̀háfíkọ̀ wọ́n lọ lórí pé ah sheikh muhammadu ti ta wọ́n ti ṣe páánù àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà yìí wọ́n ti sọ pé oníbídà ni wọ́n bọ̀ sheikh muhammadu jáde torí pé ọ̀rọ̀ yẹn yahtamilu al-haqq wal bọ̀ sheikh muhammadu padà jáde ṣàlàyé fúnra wọn pé no àwọn ògbàpọ̀ oníbídà ni wọ́n ṣùgbọ́n káwọn èèyàn kọ̀ ṣọ́ra fún wọn ni nísìn ta bá ń sọ yẹn pé Sheikh Muhammad náà ló sọ pé mo làkú nàbí aliláwà wọn ní nóò pé oníbídà lọ́pẹ̀ wọn ní nóò nóò Sheikh Muhammad ò gbà yẹn nísìn nǹkan tí ò wà jáìs fún Sheikh Alábí tí wọ́n explain explain explain albayan albayan rẹpẹtẹ tí Sheikh Alábí ṣe wọn ò gbà wọn fẹ́ ká gba tí Sheikh Muhammad gbogbo àwọn nǹkan yóò pọ̀ gan tí mo ní lọ́wọ́ gan tó ṣe pé jẹ́ ní kàwá kúfù lórí ọ̀rọ̀ Sheikh Alábí ọ̀gọ̀rọ̀ ẹlòmíì á sọ pé Sheikh Alábí ò ṣe ọmọ kéwu Sheikh eh, eh, Albani ilé ìrọ ni ìgbà tí Sheikh tí mo fi katira fitnatu tekfir tí Sheikh Alábí kọ mo rí mbẹ̀ tí Sheikh Albani rahimahullah tí wọ́n ń ṣe sànáà fún Sheikh Alábí tí wọ́n tún sọ pé ọmọ kéwu àwọn ọmọ kéwu àwọn àwọn adẹ̀ ti gbọ́ nínú àwọn nǹkan tàbí mú Sheikh Alábí ńlá ẹni pé wọ́n ń ṣe ọmọ kéwu wọ́n ń kọ́ ọmọ Sheikh Albani ìrọ ni bọ̀ọ̀nù fílísìlátùlà àhàdìsì sọ̀hí aláìmọye ibẹ̀ tí wọ́n ti ń sọ pé àhúnà alhalabi tilmidhuna alhalabi tí sheikh alalbani máa sọ jáde báyìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn ló jẹ́ ń padà ní pé ah, àwọn nǹkan yẹn gbọ́dọ̀ ṣọ́ra o torí alkiyamọ̀ yẹn tóbi alkiyamọ̀ ńlágbára gan alkiyamọ̀ ńlágbára gan oníkálukú ni ó dúró lójọ́ ń jọ̀gbẹ̀ alkiyama ọlọ́run bá aláìní faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan wala yushrik bi ibadati rabbihi ahada tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama àwọn kan ó máa wà tó ṣe ń pé wọn ó gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn hátà tó bá jẹ́ oníbídà tá a bá sọ nǹkan tí ò sí lára rẹ̀ báwo làwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wa kọ́lọ́n wa láàkí ó má ṣọ̀wá ṣàánú ẹnì kọ̀ọ̀kan ó kọ́ ohun mi kì í sọ àwọn nǹkan yìí ni torí pé kan nínú àwọn àfáà wa ló fi ní join group yìí sínú group yìí tẹ́lẹ̀ mo mo rí gbogbo àwọn nǹkan bó ṣe ń lọ òun gbà tí mo rí pé kinní yìí ó ti ń lágbára èmi náà ní kémi náà sọ àwọn nǹkan tí ó jẹ́ kó ṣe pé mo ní àwọn tàwákùfù lórí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi táwọn èèyàn ń sọ nípa Sheikh Alabi mo ní tàwákùfù torí pé àlìkìyàmọ̀ tèmi lágbára àlìkìyàmọ̀ lèmi ń dùn oníkálukú gbọ́dọ̀ páyà eléyìí bá dúró rojọ́ wájú ọlọ́ àkóláyé àfàyè ilẹ̀ kò sí nǹkan tá à ń jàlé lórí wọn à ẹni yóò gbà yàwó wa kò gbà kankan ju pé oníkálukú wa fẹ́ protect ẹ̀sìn ni téèyàn tó bá sọ pé èèyàn sọ nǹkan tó bá ní òun ò sọ tó ti lọ tàtírí kó ó rí bẹ́ẹ̀ hákù ní ká gbà á àtẹni tó jẹ́ oníbídà gan káfíìrù gan tabárí hàkù lọ́wọ́ rẹ̀ àgbà báwo lẹni tó wá jọmọ ìyá wa kọ́lọ́ọ̀bá alákọ̀ọ́mọṣọ́ aṣáánú nìkankan wa.